السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí tíìmù program stanba lọ nínú àwẹ̀ tá a pè ní asbab dha'f muslimin the reason why muslims are creeping around the globe ìdí tí mùsùlùmí fi di ọ̀lẹ káàkiri àgbáláyé kí ni àwọn nǹkan tó yẹ pé spiritually a fi mentally àti ẹ̀fẹ́ nítumọ̀ mọ́ uh, lónìí àwọn nǹkan tí à ń bá bọ̀ látàná yẹn náà ni a máa kàn sí ìlé lórí tá a mọ̀ sí aklil haram ó ní pé ìmọ̀ jẹ nǹkan tí kò tọ́ ìmọ̀ mu nǹkan tí kò tọ́ lára àwọn nǹkan tó sọ wá di ọ̀lẹ ni. ibi tá a ti dáhùn dúró lánàá ó náà ni asaru ìmọ̀ jẹ nǹkan tí kò tọ́ yìí ìmọ̀ mu nǹkan tí kò tọ́ yìí fil mujtami'a ala al mujtami'a wal lórí community country and individuals àti lórí ẹnì kọ̀ọ̀kan wa kí ni àwọn asaru ẹ̀ kí ni àwọn traces kí ni ìlapa tó ti lapa nínú ara wa in this sense ẹ̀yàn màá yá ẹni nínú Islam màá bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú àyà kan náà al-Qur'an níbi tí Allah subhanahu wa ta'ala sọ fún wa yí pé Suratu Baqara àyà 168 على سبحانه وتعالى سيقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه كإنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون إلى آخر الآية Allah subhanahu wa ta'ala sọ pé yá ayú annas generally lọ́lọ́run bá dìkẹ́ lápé kò sínú scriptures kò sínú àwọn ànábí ọlọ́run kò sínú èyíkéyìí náà àwọn prophet sí Allah subhanahu wa ta'ala rán sí ayé sáwọn ọmọnìyàn kò sí ètò yẹ pé tó ń polówó àbí tí ń sọ fún wa àbí tó wá mú wá bá wa mẹ́sì tó wá fún wa bá wa ní pé ká máa jẹ oúnjẹ haram ká máa mú mi haram ká máa jẹ́ pé gbèsè yí wa ìsẹ̀mí wa inú haram láti máa lò sí. tí ọba wa sí bákan náà a pé tá à is a general phenomenon. tá à ń sọ lónìí kìí pé kan á ń bọ̀ sí Allah subhanahu wa ta'ala sọ fún arákùnrin pé yá ayyuha an-nas òun pé àwa tá a jọmọ nìyàn tá ń gbé lórí ayé kulu mimma fil ardi halalan ètò mọ́ nínú nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ni ẹ̀mọ̀ jẹ́ mọ́jẹ́ tí ó mọ́ the right things tó ń bẹ lórí ilẹ̀ ní kẹjẹ ẹ má jẹ́ tí ó mọ́ halalan tayyiban kí wá ṣe pé n tó jẹ́ halal ètò jẹ́ pé ó jẹ́tọ̀ fún yín the right things tó tún wá mọ́ wala tattabi'u khutuwati shaitan ọlọ́run ni ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù ẹ má tẹ̀lé àwọn business tó jẹ́ business haram tẹ́ pé shaitan ló jẹ́ pòun gangan ni champion rẹ̀ innahu lakum aduwwun mubin torí pé ṣètọ́n tá à ń sọ yìí ọlọ́run ròyìn ẹ̀fún ayé pé ọ̀tá wa ni tó sì dúró tí wà pé wọ́n bọ̀ àsọ̀tà tí ìdálẹ́ ni. kò jẹ́ èèmọ̀ nínú information tí mo gbọ́ kódà tọ́kùtà kọ́ ẹni yẹn fún mi but name withheld I will not mention their names indeed our community mo gbọ́ lẹ́nu last week yìí fáwọn kan fi àṣejẹ wọ́n fi ń ṣìnà <laughs> jẹ̀mọ́ àgbọ̀ èèyàn ń fi àṣejẹ àṣejẹ kí ẹ̀ máa fi sínú ààwẹ̀ ìbẹ̀rù ọlọ́run ti sọnù ìbẹ̀rù ọlọ́run ó ti sọnù we fear the creations not the creators àwọn èèyàn ń fi àṣejẹ wọ́n fi ń ṣìnà concussions, spiritual concussions. People are using it to break their fast. That is the system of our environment. Now we irú nǹkan mẹ́bàá ti wá ń ṣẹlẹ̀, jẹmáà, a rí pé ṣètàn ti lọ́mọ ogun ju bó ṣe kó ṣe lọ́mọ ogun lọ. Àwa lè dágbé ìlú àwọn tájọ mọ́ ṣe papọ̀ náà rèé that means that environment bá ti lè either we like it or not You have faith in ẹnìkan kan wá náà. ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ròyìn tá à ń pè ní akílù haram jẹ́ bí kí ni alámàtú sáà alámàtú sáà pé ara àwọn àpẹẹrẹ ìrọ̀lẹ́ ayé ni anábì jẹ́ kó yẹ pé àwọn àpẹẹrẹ ìrọ̀lẹ́ ayé ni ló jẹ́ pé nù hadith kan anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yí pé ya'ti 'ala an-nas zaman ya'ti 'ala an-nas zaman la yubali al-mar'u ya'ti 'ala an-nas zaman la yubali al-mar'u àwọn àsìkò kan bọ̀ wá bá wọn mọ́nìyàn àsìkò kan bọ̀ táwọn yóò witness inú ayé fẹ́ pásìkò tá náà ni mo ti ṣàlàyé nípa yẹn lánàá àsìkò yìí ọmọnìyàn ò ní bìkítà kò ní ṣẹ̀zà rẹ̀ lórí pé kí ni mìíràn àyìnà àsọ́ọ̀bà mìíràn hílẹ̀ àwọn mìíràn haram ọmọnìyàn ò ní ṣẹ̀zà rẹ̀ kò ní darẹ̀ láàmú ibo ló ti ṣe kí ni ibo ló ti rówó bó ló ṣe rówó kí ni láì tó bá rówó owó lówó ń jẹ́ kó sàti rówó ni àmì hílẹ̀ àwọn haram sẹ́yìn níbi àláàlì ní àwọn tí ń pèrún tí ń jẹ́dẹ̀dà ní mọ́sálásí tẹ́ ẹ̀ bá sọ́ra ó ń ga àníyàn rẹ̀ ni pé tóun bá rí ibi tí oògùn owó ti lè ṣú òun ó ṣe kí ló dé lónìí jẹ́ pé pátó obìnrin di tí wọ́n ń kó ńlẹ̀ kí ló lónìí tó jẹ́ pé àwọn nǹkan kọ̀ọ̀kan obìnrin di nǹkan tẹ́ pé àwọn èèyàn ń wá kí lè ṣe pé wọ́n ń wá nítorí nǹkan dáadáa bí kìí pé nítorí pé oògùn owó àbí nítorí nǹkan ni. jàmáà aburú yìí kìí pé tó ẹ̀ṣẹ̀ dé kò ẹ̀ṣẹ̀ dé lára àwọn asáàrù rẹ̀ alàlùfáàrùdì wal-mujtama' ìlapa táburú yóò máa lapa lórí individual àti generally òun náà ni pé fasad al fasad al-qalb ọkàn kálukú ó dọ̀tí ọkàn wò ní ni receive ìmọ́lẹ̀ ọlọ́mọ anytime tó bá ti di pé oúnjẹ haram nǹkan mímu haram ó ń bá ní tá a fi ń sẹ̀mí ọkàn kálukú dọ̀tí yóò lè. ìyóò ṣe tírèsì sínú àdìs anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam léè tí ń sọ fún wa yí pé nínú hadithi Nu'man ibn Bashir anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ni alhalal bajin wal haram bajin fa baynahuma umuru mushtabihat لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كراعي يرعى حول الحمى يؤشك أن يواقعه ألا وإن لكل الملك حمى ألا وإن حمى الله في عوضه محارمه ألا وإن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد الجسد كله ألا وهي القلب Hadithi yìí ó mú concept nǹkan mẹ́ta wá number one alahalali bayyin nǹkan tó tọ́ kìí ṣe tí wọ́n ṣe mọ́ describe ẹ̀ fún yẹn kò sẹ́ni wọ́n mọ̀ market manipulations is a haram wal haram bayyin nǹkan tí ò tọ́ tó jẹ́ haram bayyin ó ná nǹkan tó fojú hàn ní kò ní nǹkan ṣe mọ́ describe ẹ̀ fún yẹn ǹjẹ́ para mù ní ara ṣùgbọ́n náà ṣùgbọ́n tàwa mẹ́lẹ̀ kẹta wá pé ó wá ń bẹ láwọn nǹkan kankan tó yẹ pé bíínà halal wà haram umuru mushtabihat láàrin tó tọ́ àti tí ò tọ́ yìí àwọn nǹkan kan wà tó yẹ pé ó wà láàrin àwọn méjèèjì umuru mushtabihat àwọn ọ̀rọ̀ tó rújú tó yẹ pé even you hardly work an ordinary persons you hardly know the actual ibi tí nǹkan yẹn fì sí is it halal or Ànábì wá gbà mọ́ Ànábì sọ pé la ya'lamuha kathirun minan nas ọgbọ́n yẹn ní òun mọ́bí tó lè fi kíní sí Ànábì wá ní ṣùgbọ́n famani takọ̀ ṣubahat ẹni tó bá bẹ̀rù ti ń sún mẹ́yìn fún gbogbo àwọn nǹkan tó yẹ pé kò fẹ́ lójútùú àwọn bísínẹ́sì tó yẹ pé alábàgàǹgbègè ni àwọn bísínẹ́sì pé ẹrin owó táwọn jẹ àwọn àràbá wa là ń gbà lọ́wọ́ wọn oríṣi àwọn bísínẹ́sì famani takọ̀ ṣubahat ẹ bá gbà àwọn business tó rújú tí ó jẹ́ àwọn owó tẹ́yìn ó rí tí ò ní ṣe tí ò ní ṣe trace àwọn business tó sọ pé wọ́n ṣáà mọ̀ hundred thousand naira wà á sì wà á gain one million within a month upon which business fakọ̀dé stọ́bùrọ̀ àlìdí ìrìhì wà ìrìbì ẹ̀ńbẹ̀ ilé sá fún gbogbo àwọn bísínẹ́sì àwọn bísínẹ́sì àwọn bísínẹ́sì tí ò da àwọn bísínẹ́sì olórí burúkú yìí àwọn bísínẹ́sì òfò yìí tí ń dà lóru yìí fakọdí stabra alìdíìnìhì wa ìrìbìhì ẹni ẹ ti dáàbò bo nǹkan méjì inú gbèsè ayé ẹ díìnìhì ẹ̀sìn rẹ̀ tọ́rí ẹ̀pọ̀ ńlọ́lọ́wọ́ ọkọ̀ bí ó ti ráàbò fún wà ìrìbìhì personality rẹ̀ personality rẹ̀ ókọ rẹ̀ táwọn ọmọ rẹ̀ yóò lò tí tí lè máa wọn tí lè náwó sí ẹni ẹ ti dáàbò mú ẹ wa bá n tó wò ní wò gbogbo ejò jíjẹ ni gbogbo ejò nìyẹn máa ń jẹ wákọ̀ àfil haram ànábì sọ pé ní ẹ kò jẹ́ pé yóò ṣe kíni wákọ̀ àfil haram ó súnmọ́ kẹ́ni ẹ kó kó sínú haram tó láti lè kó sínú haram kò lẹ́ excuse láti sọ fọlọ́ lẹ́yìn gbàtà ànábì sọ gbogbo eléyìí tán sọ pé àdà wà kan wa ìgbà sọ́láhà sọ́láhà ìjásàdù kùlù tẹ́rìn bẹ́ẹ̀ ti dálàáfíà tẹ́rìn tẹ́pin tá fún jẹ ta fi ń wọ́ ẹ̀tẹ̀ tí fi ń dàgbà sí tó ẹ́ pín nǹkan halal ni sọ́láhà ìjásàdù kùlù gbogbo ara yòókù a lè control ẹ̀ spiritually a lè control ẹ̀ mentally a sì lè control. wà ìdá fásádà fásádà ìjásàdù kùlù tẹ́rìn yìí bá ti bàjẹ́ output tẹ́rìn yìí yóò máa mú jáde fásádà ìjásàdù kùlù gbogbo ara yòókù ló bàjẹ́ system yòókù bàjẹ́ kìí ṣe ìtàn mọ́ kìí ṣe fíìmù mọ́ láwùjọ tá a wà lónìí tá a bára wa lónìí pẹ̀pẹ̀ alghalibu fi mali al-haram ọ̀gọ̀rọ̀ nǹkan tí àwọn tó mú haram business ọ̀gọ̀rọ̀ haram business táwọn èèyàn kó sínú lónìí yá àti àǹtọ̀rí kìrìbà ọ̀gọ̀rọ̀ gbà a máa wá nọ́ndà interest tàmọ̀ sáwọn loan interest a máa wá lọ́ndẹ̀ a sì máa wá under ritual tàmọ̀ sí bribery lónìí you hardly see someone tí ó ìmọ̀ pẹ́ẹ́pẹ́ ni yóò bọ̀ sí under pé interest ni ohun tó ń engage pẹ̀lú tàmọ̀ sí rìbá bó bá sọ pé òun bọ́ ń bẹ̀ pé ah, haram ah, haram ẹ máa rí tracy sí pé tún gbà rìbá bí yóò gba irú interest yóò gbà rìbá how it take lead àbí market manipulations or whatsoever tó ẹ́ pọ̀ ọ̀nà burú táwọn ìgbà àwọn fraudsters fraud fraud nínú tí ń kọ̀ǹtró ayé lónìí ó nìyẹn. lánàá nínú abala tá a gbọ́dọ̀ sọ yìí lónìí tó jádàáwò fún wa most especially throughout the world not only Nigerians, but ti Nigeria tún ti fẹ́ ṣe kí ni ó fẹ́ gbókun ti Nigeria ti gbókun ó ti gbókun tó fi dé America tó fi dé UK aláwọn black americans tẹ́ pé wọn ò ní ṣeṣe they happen to be the gangsters àwọn yìí àti náà nàìjíríà tá à ń sọ lónìí yìí the game does not change but the players change àwọn ọ̀daràn tí wọ́n pé oúnjẹ halal oúnjẹ halal kọ́ lóúnjẹ tí wọ́n ń jẹ those who are living in crime àwọn tó yẹ pé ọ̀nà haram ọ̀nà aburú ni wọ́n ti ń gbígbìsí ayé wọn they are the one we are looking as our mentors. Àwọn là ń wò gẹ́gẹ́ bí àwọn adarí lónìí. Àwọn ni wọ́n ń ṣẹ̀ṣẹ̀ mi wa lónìí. I told someone in 2019, 2019 elections, mo ní ẹgbẹ́ o, if care is not taken, tá a bá sọ́ra ní Nàìjíríà tá a wà nínú èyí, àwọn tí wọ́n mọ̀ jẹ́ senators fún wa, àwọn tí wọ́n mọ̀ jẹ́ senate leaders, àwọn tí ó jẹ́ governors, àwọn tí ó mọ̀ lọ represent wa in this democracy affairs tá a wà nínú èyí, àwọn drug dealers four one nine fraudsters ẹ lọ yẹ̀wò àwọn olówó àjọba gan àti ní wọ́n ní system guy kan ó wá campaign ó wá ní twenty nineteen ẹ̀yin tẹ́ bá wà ń bẹ̀rẹ̀ ẹ lè jẹ́rìí sí ní ó fẹ́ jẹ rep akínyẹlé eh, yes rep náà ni ó fẹ́ jẹ rep no ó bid fún senators guy tí mò ń sọ yóò jù mí lọ lọ́jọ́ orí the guy wasn't beyond forty years of age but the problem tó ń jẹ́ wàhálà ni pé the guy sọ pé òun fẹ́ ṣe senators ẹ kọ́ wo yóò tẹ̀ yóò fura fọ́ọ̀mù senators ní nàìjíríà and what is your business nínú kẹ́yìn tẹ́ mo ní káwọn yẹn bi léèrè ni what is your business òun bá àwọn glo complain mtn complain àwọn tí ò wà definite business ní coach òun bá glo complain òun bá mtn ṣé wọ́n ló ní glo ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ darí wa tá a bá sọ́ra kí ìjọba ètè mójútó ń tà ń sọ yìí aburú tó wà nílẹ̀ yóò pọ̀ jù báyìí lọ agbára EFCC ò ní ká torí máìdì àwọn èèyàn mindset yẹn nìkan kan wá ti bàjẹ́ torí pé táwọn wà as mentors táwọn páwọn la fẹ́ àwọn ẹni kó já àríwòye àríkọ́sẹ̀ wa they are living in crimes white collar crimes white collar crimes kí ẹ dá mi sálọ sínú òṣèlú wọn sálọ sínú òṣèlú kan fi lè protect ara wọn kan fi lè protect ara with powers. inshallah i will quote some people's tẹ́gbọ́n tí wọ́n system rí ló fi jẹ́ pé ara àwọn ibi tí ìjọba gbọ́dọ̀ eré àti ìjọba gbọ́dọ̀ wò tán gbọ́dọ̀ tún ṣe dáadáa tí ò bá ṣe parẹ́ tí ò ṣe abrogate tán gbọ́dọ̀ tún ṣe dáadáa òun náà ni àwọn entertainment industry wa entertainment industry wa is one of the industry tó ń produce aburu tó ń produce tó ń place in tank pè ní crime ìjó ń jẹ ọ̀nà haram yìí eré àtọ̀rọ̀ tí wọ́n là ń lọ ní kí pọ́dọ̀ tí wọ́n nìkan wò torí pé tank pè ní haram yìí ó sàn rẹ̀sẹ̀ kùkù ó sàn dénú ọjà ìmọ̀ ìjó ń jẹ haram sàn dénú ọjà ó sàn dénú mọ́sálásí I had one history last time pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé project ká gbẹ́bọ̀ hò wá sí mosque kan àwọn community mosque wọn láwọn nìkan gbé contract yẹn fún tí wọ́n ti lè gbé fáwọn wọn wò lọ ṣe project yẹn ẹwọ ibi tí àhàrà mú dé wíwí lọ́rọ̀ fíṣẹ̀bí ilé àgbẹ̀ náà dì eléyìí ara àwọn aburú ta bára wá nú ẹ̀ ní kálá subhanahu wa ta'ala ló láwà kó nú ẹ̀ àwọn tí ń darí wa gẹ́bí tí mo dé wọ́n ní bùkátà láti wòye sí entertainment industry wa is one of the industries tẹ́ pé àwọn tí wọ́n ní influence àwọn influential personal tí wọ́n bẹ́ẹ̀ náà they yahoo boys their are fraudsters their four one nine four one nine ti wà tipẹ́ but rebranding rebranding of those four one nines òun now ni gbogbo àwọn fraudsters tá à ń pè yahoo boys tá a bá lónìí cyber crimes débi débi pé entertainment industry ní ìsìn if you want to blow you need money and to get that money you need yahoo boys you need fraudsters ó ti wà tipẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí mo sọ ti wà tipẹ́ and kí lọ́kọ́ ka ọ̀rọ̀ yìí wa anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì jẹ́ kó yé wa yí pé èyíkéyìí nínú ọmọnìyàn nínú ọ̀rọ̀ míì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní la yadkhulu aljanna nahnu nabatan min suhutin min suhuti la yadkhulu aljanna kò ní wà aljanna kí náà ní nǹkan yẹn lahmun èyíkéyìí ẹran tó jẹ́ pé it develops it grows ó dàgbà pẹ̀lú oúnjẹ omi oúnjẹ omi owó ìgbádùn haramu òun ló fi dàgbà kò ní wọ́ọ̀lì jẹ́nà. ẹlẹ́ẹ̀kejì ká ń gbàgbé pé kìí ṣe pé ẹ̀ṣẹ̀ haramu jíjẹ ó ní yàbá wa ádámù jẹ tọ́lọ̀ fi ní kọ́kún ọ̀nà wà jẹ́nà kìí ṣe haramu ní tí wọ́n jẹ ṣùgbọ́n tọ́lọ̀ bàdẹ́gbẹ́ kan sáà mọ́ sùn mọ́ ni lónìí mọ́ súnmọ́ mọ́ débẹ̀ wa haramu gbogbo ẹ̀ làwọn ń jẹ papọ̀ kò lójútùú mọ́ ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwa youth lónìí iṣẹ́ tó ń kálukú àtọmọ tó ń ṣe economics àti tó ń ṣe law àti tó ń ṣe kíní they want to be an artist they want to be a musician ìpìtẹ́ bá dé institution tẹ máa ń bèèrè lọ́wọ́ àwọn youth what do you want to be in your future? I want to be a rapper I'm a rapper I'm a rapper <laughs> eléyìí ó jẹ́ káwọn náà di iṣẹ́ lóru lóru wọn ò sàn mọ́ mo ní ìṣẹ̀lẹ̀ nítorí ti wà ń bẹ́ẹ̀ ti pẹ́ ni kí gọ́ọ̀mẹ̀ntì fi wá lè mọ̀ pé àwọn yìí láti mójú wò láti mójútó dáadáa because it's not the first time ó ti ń exist ọ̀gọ̀rọ̀ àwọn táwọn entertainers yìí tí wọ́n ń pera wọn ní artist ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kì ẹ lọ wo iṣẹ́ tó ń kálukú wọn ṣe ló jẹ́ pé táwọn náà bá ń náwó ẹ̀rí pé wọ́n ń náwó bí ẹni tí ń ṣiṣẹ́ rówó wọn ìnáwó bẹ́ẹ̀ ti ń ṣẹ́rọ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kì àwọn ọ̀daràn àwọn fraudsters làwọn tí wọ́n ń kì i made mention nínú àwọn programs kan tí mo ti ṣe lọ rí 2019 nínú àwọn show kan tí mo show lórí radio i made mention so many of these guys one of message tí mo gbà nígbà àfáàbò ah, lẹ́yìn náà ṣe mọ̀ wọn i told that person i'm a legal practitioner as a legal practitioner i have access to so many informations and all cases are readable to us gbogbo nǹkan pé gbogbo èyí kò bá jẹ́ pé kéèsì bíi tí ẹnìkan ti gbé kékeré kan agbọ́dọ̀ ka ni we must engage ourselves in research in it. ọ̀gọ̀rọ̀ àwọn olórin láti pẹ́tipẹ́ kí n sọ pé láti 1990 ọ̀gọ̀rọ̀ àwọn olórin náà máa ń kí àwọn tí mo fẹ́ dákọ̀ yìí ká tó wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti ń dá àwọn tẹ́pá àwọn gẹ̀gẹ̀ personally nísìn gamblers ni wọ́n They engage in gambling. Adebende. Ẹ ń bá yẹ 1990s ló ti ripe àwọn ọmọ 1990s mo borúkọ ẹ̀ dáadáa lọ́gọ́rọ̀ àwọn at least àwọn olórin kì wọ́n dáadáa wá sí àyèdè àfikún kì wọ́n yẹn kì wọ́n dáadáa. Adebende yìí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ní bẹ́ẹ̀tì nàìjà tí wọ́n ní iléeṣẹ́ tẹ́tẹ́ yìí àwọn náà wà ní system náà there are so many people tẹ́ pé wọ́n wà nù iléeṣẹ́ tẹ́tẹ́ tẹ́ pé àwọn náà ní complain tẹ́tẹ́ àwọn náà wọ́n dẹ̀ tún darí ìṣẹ̀mí ayé wa nàìjíríà. egbon wọn tàǹdà kan ní morris ibekwe a former rep representative ó tún á jẹ́ chairman rep committee on police affairs. àṣìṣì gbé aspirant ni he is once aspirant he is once an aspirant ACN candidate senatorial ní Kogi ẹ̀rọ gbogbo àwọn tá à ń sọ ẹ̀rọ fact wọn. ló fi jẹ́ pé lórí ọ̀rọ̀ tí Fami Falana sọ ní twenty nineteen government must look into it. ní 2019, nineteen tí nice àbíkí ló kọ rẹ̀ tó ń release kẹsẹ̀tì kan tó gbé ní living things sẹ́yìnfàhàn náà ń pe ìjọba sákèsì pé wọ́n nìkan lọ prosecute nice torí pé ó ń promote àwọn fraudsters àwọn four àwọn drug dealers wọ́n ní kó lọ prosecute kí gọ́ọ̀mẹ̀ntì prosecute wọn kí ni fcc ó sọ wọ́n ti sọ pé àwọn ò tí ì rí petition gbà ṣé ti ti yín bì ní ẹ̀rí tó ń sọ ni. eléyìí yóò jẹ́ ká gbọ́ yé pé nínú tí ń promote haram business jù fraudsters yahoo business entertainment industry wa ni àwọn hip hop sí wa lónìí àwọn ni wọ́n mọ̀ kí àwọn ọṣì ìpọ́pí ọ̀pá sis bàdí òṣà investor bíi jay gbogbo àwọn tí wọ́n ń dá akọ yìí ẹ lọ wo rẹ́kọ̀dù wọn they are living beyond their business they were not known to any business. àwọn yìí àwọn tó ń àwọn even majority àwọn tẹ́ ń pè ní tẹ́ńbẹ́ tán jẹ́ entertainers entertainers yìí majority of them are yahoos that means those people are living in crime white collar crimes àwọn náà wà tí wọ́n ní mẹ́ńtọ̀ táwọn ọmọ wa àwọn ọ̀dọ́ ọ̀sìn tá a fẹ́ jọ àbí nígbà tí wọ́n mú naira mali ẹ mọ èèyàn tó ń jáde tí wọ́n lọ pàdé naira mali nígbà tí wọ́n fẹ́ release ẹ̀ ní court ẹ mọ ìní dákọ̀ mo mọ former chairman local government kan ìyàwó former chairman local government tí ń sọ fún mi pé dáadáa ní efcc kí lọ́mọdé máa ṣe fún wọn tí fi lè máa tì rí pẹ̀sìkò kí ẹ̀jọ̀ alójú aláwọn tá a sọ pé wọ́n jẹ́ páwọn olórin kì àṣìṣì gbìrà maurice ibekwe adé ebende gbogbo àwọn tá à ń sọ yìí they are horns in politics. a rí inú wọn tó yẹ pé ó house of rep rí a rí wọn tó yẹ pé ó jáde as a candidate of eh, eh, eh, a rí wọn tó yẹ pé ó senator rí even those people that they are there aláwọn tó yẹ pé wọ́n wà ń bẹ̀ lónìí up till now tán wà ń bẹ̀ lónìí àwọn náà lè ṣe tẹ́tẹ́ àwọn náà lè ṣe ẹgbó All animals are not equal. All animals are not equal. In this sense, kíjọba wa kí wọ́n jọ nítorí tọ́lọ́m nítorí tọ́lọ́m kíjọba wa kán jọ nítorí tọ́lọ́m ara ìmọ̀ràn tí ń gba ìjọba ara ìmọ̀ràn tí máa gba ìjọba òun rèé ó ní pé the government àwọn tí government ní ká máa mú àwọn tá à ń sọ yìí àwọn tí government ní ká máa mú àwọn tá à ń sọ yìí torí government wọn láwọn ní àǹtí kìnnìkan crime kìnnìkan àwọn ọlọ́pàá tí wọ́n mú wọn wọ́n lọ́yìn àwọn ọlọ́pàá ò ṣe dáadáa fẹ́ẹ́ ṣe sincere àjọ ń ṣe papọ̀ àmọ̀ wọn àmọ̀ àwọn ara wọn tá a yẹ pa àjọ ń ṣe papọ̀ àwọn ọmọ yìí làwọn ọlọ́pàá náà fi ń jẹun táwọn náà fi ń ra mọ́tò tán fi ń leaf large àrínú àwọn ọmọ ìtẹ́pọ̀ àwọn ganan wò wọ́n pé àwọn olóòjọ ọ̀dọ́ ọlọ́pàá from there àwọn ọmọ fìyẹn bójú àwọn ọmọ ṣe business àwọn lọ. a place ọlọ́pàá ó máa sọ pé òun mú kọ́mọ lọ fi atm kó lọ fi withdraw wa náà ti mú kàn withdraw owó ti fún wọn ti sán nìyẹn. they are not prosecuting them wọn ò serve talent? kí gọ́ọ̀mẹ̀ntì look into another decision. tí wọ́n lè make láti lè protect the community àwùjọ wa ti dàrú those who are living in crimes are the one promoting problems in our Nigeria. lónìí lónìí àwọn èèyàn fẹ́ súnmọ́ lọ mọ́ ló jẹ́ pé nínú at least ẹ máa ń follow trend in tá à pè ní fraudsters drug dealers ẹ̀ ń bá lè ṣe research ẹ̀ dáadáa one of the problems tí mo tí mo wú gbọ́ tí mo wú gbọ́ ní at least towards late last year ò ní pé àwọn òbí àwọn ọmọ tó ń ṣe yahoo yes pé wọ́n ní wọ́n ní àwọn náà ti bẹ̀rẹ̀ association àwọn fẹ́ máa protest ẹjọ́ ọmọ tí ò ṣe yahoo tó ń wò ọmọ tó ṣe yahoo kò ríṣẹ́ pé ọdún mẹ́rin fún iṣẹ́ àwọn kan tí ó tún fún iṣẹ́ àwọn kan sọ pé ṣe kí nìkan lọ mú one million wá yes etí ń ṣe yahoo ni wọn ò tiẹ̀ kún òun ilé tẹ́gbẹ́ kan sunu ilé náà ní kọ́lé kì í kọ́lé oríṣiríṣi kì í ẹjọ́ bóòlù ṣe wá ní di mentor fẹ́ntì àwọn náà wá ti wá ní industry táwọn náà ti ń produce ọmọ wallahi àwọn yahoo ń produce ọmọ jáde kódà àwọn gan ní junior cadres wọn láwọn tẹ́ pé tó ẹ̀ṣẹ̀ dé wọ́n ẹ̀ṣẹ̀ tún recruit wọ́n recruit <laughs> ẹ̀ ni wọ́n ẹ̀ṣẹ̀ recruit pẹ̀lú gbogbo eléyìí máa rọ ìjọba máa sì rọ àwa ara wa náà gbogbo èyíkéyìí business tá a bá ń ṣe lónìí tá a bá ti mọ̀ pé ọ̀nà haram ni kódà kó jẹ́ pé ó ń fẹ̀tù wa lówó à ń rówó ń bẹ à ń rí dáadáa ń bẹ kánátì nǹkan kankan nípa Allah subhanahu wa ta'ala sọ fún wọn náà sàn. Allah sọ yìí pé wala yahsabanna alladhina kafaru أنما نملي لهم خير li ولا يحسبن الذين كفروا. kafaru wala yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n ń fi ọ̀nà haram tí wọ́n ń da ilẹ̀ ẹrú tí wọ́n ń fi ọ̀nà haram tí wọ́n fi ń ṣèṣẹ̀mí ayé tán sì rí gba alice mo fẹ́ kọ́lé mo ti kọ́ mo fẹ́ ra mọ́tò mo ti ra mo fẹ́ fẹ́yàwó mo ti fẹ́yàwó gidi mo ń jóúnjẹ ẹ̀rọ ọ̀nà kí ló tún wá kù anamọ níbi ilẹ̀ fún ọkọ̀ ìrìlẹ̀ àǹfọ̀sí kámọ́ wò pé bọ́ọ̀lù ti ju àwọn ilẹ̀ tó kàn káwọn máa ṣe rádà dá bó ṣe wù àwọn kámọ́ wò pé orí lọ́lọ́run ṣe fáwọn o gbogbo ẹni tí ń fi ọ̀nà haramu jẹun tọ́lọ̀ ń wo ọ̀nà tí ò tí mú tí ò tí dàdàmú sínú ayé ẹ̀ kọ́mọ́ wò orí lọ́lọ́run ṣe fún o ọlọ́run ò ṣoore fún o ọlọ́run ní innama numli lahum liyazdadu isma ọlọ́run ló ń kan fi wọn lẹ̀ liyazdadu isma ká sunwọ̀n ẹ̀sán rẹ̀ òṣùwọ̀n ẹ̀sán rẹ̀ kó fi lè kún walahum azabun muhin jàmáà kó tó di pé yóò kún ẹ̀wà jẹ́ ajáwó lọ́gọ̀rọ̀ àwọn nǹkan míì tó lọ́ máa sọ fún wa pé lè aburú ni tá a sì ti gbọ́ tẹ́tẹ́ tá a bá gbọ́ tá a bá jáwọ́ lára ń tálà subhanahu wa mọ́ sọ fún wa ni pé gbogbo ìta àti ṣẹlẹ̀ òun forí ẹ̀jìn wa gbogbo tá a ti ṣe lọ wọn forí ẹ̀jẹ̀ wọn ìjáwọ́ kò ń bi àwọn aburú yìí níbi ìmọ̀ ẹjọ́ oúnjẹ haramu yìí ìmọ̀ mumi haramu yìí ìrìfọ́ọ̀mù tá à ń pè ní entertainment industry wa yìí lára nǹkan tí ó mú àwùjọ wa dáa ni sixty percent rí àwọn tọ́dọ̀ ń wò tí wọ́n fi ń sáré lónìí they came from our entertainment industries. 60 percent politician náà tún kó díẹ̀ ní òfìjẹ́ kó jẹ́ pé ninety fifty sixty percent àwọn tọ́dọ̀ ń wò lónìí tá fi ń sáré tá fi ń wò pé àwọn náà fẹ́ jẹ́ èèyàn entertainment industry náà ti ń wá because they live in gla they live glamour they live in glamour big cars tọmọ tọmọ ìyára ìyá tẹbá ọba rìn tọmọ ẹlòmí ìlú ẹ lọ béèrè pé iṣẹ́ kí ni bàbá rẹ̀ ṣe kí ni ìyá rẹ̀ ṣe and interfering justify gbogbo aburú náà ni pé owó táwọn kan jẹran àwọn ọwọ́ tí kìíní kan jẹ́ kan nìkan kan tó káwọn ẹran náà ọ̀nà àwọn gbà. gbogbo àwọn kọ́nsẹ́pì tó ń bí ìmọ̀jú oúnjẹ haram rí insha Allah katila a wà bẹ̀rẹ̀ sí máa ṣe ilé ẹ̀kọ́ kan ní ìsinmi insha Allah katila nǹkan náà sì náà lọ́kìlá kángbàgbé pé ọlọ́run bá lékẹ́ọ́lá kò sógun tí ò ní lọ́dọ̀ kò sọ́mọ ogun tí ò ní lọ́dọ̀ ẹni tí wọ́n ṣe wáàsí fún tó lòun ò ní jáwọ́ níjọ́ tó lọ́n bá gbọ́mọ ogun rẹ̀ dé àwùjọ tó ń gbà wọ́n mọ́ra àwùjọ tí ń jẹ́pọ̀ ní oúnjẹ ló hábọ̀ wọn àwùjọ yẹn ló pín bẹ́ẹ̀ o ọlọ́run ní wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó mọ ọmọ ogun ọlọ́run àyàfòwọn ọlọ́run nìkan náà ni ọlọ́run lọ́mọ ogun nínú èèyàn ó nínú màláìkọ́ nínú òkúta ó nínú ẹranko ó nínú gbogbo nǹkan ara ètò nínú ìlẹ̀ta wà náà tá a ti bọ̀ nù there is corruption everywhere ẹ táwọn òbí wa táwọn ẹ̀gbọ́n wa táwọn bọ̀dá wa táwọn aráàlú wọ́n mọ̀ sọ pé ẹgbẹ́ ilé náà ni ẹ̀dìgbò fún fraudsters ni drug dealers ni búra ti fẹ́ ṣe búra fẹ́ bọ́nú ẹ̀ òun náà ni ó bóde tí ó sọ pé àwọn òfin tá a lù ló ń tẹ̀rẹ̀ gbọ̀ngàn eléyìí ó ń ṣàpèjúwe fún wa pé ìṣòro tá a wà nínú ẹ̀yìn ìṣòro kan tó kẹnu ni ìṣòro kan tó kẹnu ni insha Allah bukatila ibi tá a bá dé lónìí inṣàlá tẹ̀síwájú ńbẹ̀ lọ́la káńgbàgbé ipe anábọ̀ Muhammad sallallahu alayhi wa ó ní ṣe ẹran kan bẹnu ara wa tó bẹ́yìí ti lè dá àwa náà dá ọkàn wa yìí tẹ́ẹ̀pù náà ní òpàdà máa ṣe wá sí fún ọ̀tá bá ti túká ní ìsìn ipe wọn tara wọn ara yóò sì wọn lọ kú ní òsì jẹ̀máà ẹni tó bá wà náà kọ́dà rò pọ́lọ́ ni yóò ṣoríire yóò lò ó lọ́lẹ́ ayé kó má gbọ́nà àrògbọ̀n kọ́rọ́ yìí ó ní tó bá gbọ́nà àrògbọ̀n kọ́rọ́ yìí ó lè ní ṣùgbọ́n kò tún ní ètò iye tó yẹ kó tún ní tí ó ti gbọ́nà àrògbọ̀n kọ́rọ́ yìí ó tún lè má fi gbádùn lò ó lè má ṣàlàáfíà ara lò ó ní pé sáàwárà nǹkan tí wọ́n ṣe tí ò ti dà fún nù ẹ̀ ẹ wá wo gbàǹtà ní adé bẹ́ńdẹ̀ ní sàwọn dàmọ́ lónìí Maurice Ibekwe àwọn dà lánàá tá à ń sọ̀rọ̀ àwọn adébẹ́ndẹ̀ tá à ń sọ̀rọ̀ àwọn àṣìṣì ìbìrà kò sí ìsáwọn tá à ń mọ̀ lónìí tá tó ń jẹ́ fraudsters kò sí ìsáwọn ọṣì pọ̀pí ńlẹ̀ àwọn ọ̀pá àṣìṣì ò tí ì dáyé bàdí òòṣà ta ló mọ̀ wọ́n sígbà tí ó àwọn tẹ́ ń pè ní náìsì tẹ́ ní èwo tún ni kidot gba àwọn tẹ́ ń pè káàkiri ẹgbẹ́ àtàdénìsì jẹ́ ń kí wọn kí lẹ́ẹ̀mọ̀ àwọn náà jẹ̀máà sáwàárà àwọn tẹ́ pọ́lọ̀ bàdé kílá ṣòwò fún jù wọn lọ. wọ́n wà. ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan yí lórí mímbàr táwọn kan eh, àjọ ń sọ táwọn kan sọ mi pé àwọn ah, ò gbà omi ṣé kò wá sówó ọlọ́run ni torí pé àníyàn àwọn èèyàn nípa ìgbà pé kò sówó ọlọ́run pé ọlọ́run yìí fún yàn lórí èsùn yìí fún yàn lówó. tọ́ mo ti sọ wọn kan lórí mímbàr ǹjọ yẹn mo ní iṣẹ́ alákàtìlá kọ́lọ́n lè mi lẹ́ sàǹpù tọ́nà bá ti wá sèmi dẹ̀ sàǹpù ní ìsìn tí owó dé dáadáa ìwọ́n gbé yàtú náà àwọn yóò tààtù wà nǹkan fún kò sí kò sí ẹni tó yẹ lówó lọ́wọ́ yìí àwọn yóò tààtù wà nǹkan sí. ṣùgbọ́n aburú tá a wà nínú yìí ó ti ṣòkè àwùjọ wa ó ti ṣòkè environment wa. níparí kí n tún repeat hadith anábà muhammad sallallahu alayhi wa sallam anábì lára àwọn fìtínà tá a máa kojú tó bá dìrọ̀lẹ́ ayé tẹ́mi àti ń bá gbọ́dọ̀ sákò nù ẹ̀ onípàwọn èèyàn ní bíkítà pé bo ni wọ́n ti ń rí jẹ mímu mọ́ kò bá jọna halal kò bá jọna haram gbogbo ejò jíjẹ ni jẹmáà fa aliminkum tẹ̀wọ̀ sáwà jáwọ̀ àbáni jáwọ̀ pẹ̀lú ká fi ká wọlá títóbi ọlọ́run oṣù ká jáwọ̀ ká fi ra wẹ́ẹ̀bẹ̀ sí ìta ti ṣe ọlọ́run ti forí ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyina Muhammad wa ala alihi